أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وبوجهه الكريم بسم الله الرحمن الرحيم الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحبه ربنا ويرضاه ثم الصلاة والسلام لأتمان لأكملان على مبعوث رحمة للعالمين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين wa ta'ala a jẹ́ kí a fi ọpẹ́ fún Ọlọ́run ada ọpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí alhamdulillahi rabbil alamin Ọlọ́run adúpẹ́ fún ọ ní ọ̀pọ̀lọpọ̀ tí ọkẹ́ èèyàn tó jẹ́ sí wípé kò jẹ́ kí èèyàn gbàgbé ń tọ́lọ́run ti torí ẹ̀dá sílé ayé oríire àti ríjẹ́ tí ó tóbi tí ò sí tó tó nínú sẹ̀mí ayé ọmọnìyàn ni púpọ̀ nínú ọmọnìyàn tí ń gbé orílẹ̀ yìí òun ni kọ̀ máa ń ta torí ẹ̀dá sílé ayé ẹlòmí rò pé pẹ̀lú lílọ bóhun ṣe ń lọ tóhun bọ̀ yẹn náà ni tóhun wá sí láyé bí a bá lọ bá a bá bọ̀ nǹkan méjì náà ni ó kù sẹ́kù fọ́míyàn tí ń jọ míyàn àhàdíthun wa asma ohun tí wọ́n máa sọ ń pẹ́ nìkọ̀kan wa nígbàtá àbá sí mẹ́ ma àtókọ tí kálùkù wa tí wọ́n sọ wá àti ìtàwà náà sọ ara wa méjì ló kọ wọn máa pẹran súnú èèyàn tí wọ́n sọ ló kọ̀kan pé ní ọmọ jẹ́ wọ́n bá sì tún yá ọmọ èèyàn náà lè fi ọwọ́ ara rẹ̀ sọ́ra rẹ̀ láwọn orúkọ míì

torí pàwà méjèèjì náà ni sakalan èyàn àtàlìjànú ló wojù nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run dá ẹ̀dá tó tún wúwo bí wa tàbí tá a tó fẹ́ lè pé bóyá ń wojù á lọ bó ti ẹ̀jẹ́ pé fanfan bẹ́ẹ̀ à ń gbà wípé àwọn kan gbà wípé a tóbi awúwojú àmàlékà lọ àwọn kan gbà fún àmàlékà wọ́n wúwojú wa lọ àwọn ló tún kùnú ẹ̀dá tó tún yakuluna wala yashrabun àwọn oúnjẹ wọ́n mú wọ́n ń sùn ibadullahil mukramun àwọn ẹrú ọlọ́run tọ́lọ́run ti parí àpọ́nlé sí wọn láàní la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun àwọn èyí sí ọlọ́run lórí ìtọ́lọ́run bá pa wọ́n gbogbo àwọn yòókù tọ́lọ́n dá ọlọ́run náà ni wọ́n ṣùgbọ́rọ̀ ti wọ́n ò nígbà ọlọ́run ti dá wọn náà gbogbo nǹkan gidi tá à yẹn tó dúró àfọmọ́kọ ọba rẹ̀ níṣe kò níṣẹ́ méjì òun ò lóde kan tí ó lọ kò lẹ́nu iṣẹ́ kan tí wọ́n lọ omi tọ́lọ́run dá kò ní kankan tí ń ṣe bó ṣe wà ń bẹ̀ táà tún wò wípé a ní nǹkan míì tá ń ṣe olọ́lọ́run jú wa níwe iló wípé wà má khalaqtu lil jinna wal insa illa liya'budun ọlọ́run lẹ́mi ọlọ́run ọ̀dẹ́ ìyàn àtàlìjẹ̀nú lásán bí kò sí ti torí kálìmọ́ síun ẹ̀sìn yìí náà lọ́lọ́run subhanahu wa ta'ala olóbèèrè lọ́dọ̀ wa ọlọ́run lẹ́mi ọlọ́run ò retí ayùtì ẹ kú lè fún mi lóúnjẹ kápẹ́gbà mọ́dá tí mo se yín lóore ẹ̀rì pọ́dọ̀ àwọn kalagbà wáyé àwọn bàbá àti ìyá tí wọ́n bí wa ẹnìkọ̀ọ̀kan wá wà ẹni tí ó ń fún wọn ẹnìkọ̀ọ̀kan wá lè ní òbí tó pà láàmà fún ọ lóúnjẹ báyìí tó yẹ pé wọ́n máa jẹ tí wọ́n máa àwa là ń fún wọn a wọn torí wípé àgbà wípé wọ́n ti wẹ́yìn ọ̀gá ẹni ó ọlọ́run ní bóhun sí wá ga jù lẹ́ni tó ṣe ilóore tó ẹ̀ ló ń jẹ tẹ́lẹ̀ fún mi mú ẹ̀ ló mí tẹ́lẹ̀ fún mi kò sí kẹ́kẹ́ tẹ́lẹ̀ ṣe fún mi ẹnu kẹ́kẹ́ tí mo béèrè lọ́dọ̀ yín náà ni kẹ́ máa sinmi kẹ́ fi máa dúpẹ́ oore èyí tí mi ọlọ́run subhanahu wa ta'ala tí mo ṣe tó jẹ́ pé àsìkò tá ń lò à ń lò fún ètò ajé àmú ilé ayé wa ni tó ń ti bí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọwá tún kẹwa kọjá gbàgbé wọn ọ ń jẹ́ ká lè máa fàsìkò wálẹ̀ lásìkò tíjọsìn ẹ bá tó à ń lè bára wa nínú léèsìn oríire tó tó lé ayé ọmọnìyàn kò sí kìí ṣe gbogbo èèyàn lọ́lọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fún kò ń ṣe gbogbo èèyàn ẹjá mú lọ́dọ̀ àwọn tá a lè máa wò bó tẹ̀ jẹ́ pé púpọ̀ wa náà láwà nínú wa níbẹ̀ ìsìn akàtún gbáwòrán òṣìṣẹ́ ìjọba wọ̀n púpọ̀ wa tá jókòó náà lájá àfá ìṣòro àìláfọkànsìn ó mú ẹni tó já àfá tí ò níṣẹ́ méjì tayọ kó jókòó àwàfá a máa rún mọ́ nǹkan bí tásìkò jọ́sìn ọlọ́ọ̀gán bá tó tábá tí rówó pa wọ́n pẹ̀sẹ̀ ọlọ́nà láti bóyóde súnà láwà ní bóyóde ìyàwó láwà ìjọsìn náà ní ṣẹ́rí pé ṣetán ọlọ́run ó fún lágbára púpọ̀ kò sí tí wá kó kó musu ayé ọmọnìyàn lọ ló ti àfáà náà débi kó jókòó ti nkankan tó yàtọ̀ sí tọlọ́run tásìkò ọlọ́run ó tó tí ó sọ pé ọlọ́run náà wa ta wà yìí tí a ń lè pa nkankan tá ń ṣe tó jóúnjẹ ọ̀dọ́ wa tá ń gbà rí tá a lè wá ó tún tẹ́nìkọ̀ọ̀kan wa náà lè máa fi béèrè kan lọ́dọ̀ ọlọ́ táàsẹ̀ bùkátà ká lọ máa ká ara ti ẹ̀gbọ́n òye ká lọ máa kó dúkìá wa fún ẹni tó ẹ̀pọ̀ ògbò lè yanjú ọ̀ràn rẹ̀ ẹni tí yanjú ọ̀ràn ẹnìkọ̀ọ̀kan wa ó ní ọlọ́run ló ní ètò ilé ayé wa ọlọ́run ni kí tó dìde nísìnyí ọmọ ìyá mi kan ẹnìkan ọwọ́ ń pé kílódékílọ́fẹ́ fi léwu ṣe olówó alọ́dọ̀ ẹnìkan olórí kankan tó àbátí àmọ́bílẹ̀ wà wọ́n rán sẹ́ka sọ́nà lè rẹ̀ mú níṣẹ̀wò wọ́n rán kò ju wípé wọ́n ti náà wá tí yọ́ jẹ ọlọ́run ló lágbára ló lè ìkẹ́ iṣẹ́ àánú fẹ́ nǹkan sọ̀rọ̀ ẹ̀ èyí tẹ́nu kọ̀ọ̀kan wá ń ṣe yìí ọ̀gá àtẹ̀gùn ní táa lè múgùn táwa náà lè fi máa bèèrè nìkan lọ́dọ̀ ọlọ́run amadu sọ́ọ̀lẹ̀ isi olóore ní kéèyàn pa ìjẹ́mú ẹ̀tì kọ́mọ́ kó ẹ̀rùjúbà láti lè rántí ọlọ́run láti lè jọ́sìn fọlọ́run bàbá ń kírun yìí tán ká máa fàsìkò lẹ̀ ká máa firawọ́ sí pé wọ́lá wípé mọ́ pa

àwa tún jẹ́ mùsùlùmí kan a mùsùlùmí kún orílẹ̀ ayé tó jẹ́ pé lásìkò ní ìsìn wọ́n rìn káàkiri náà ni bí ó se nínú tílẹ̀ ọlọ́run èṣù tí ó tún fi mọ́ kọ lásìkò tí fi rántí ọba rẹ̀ ọlọ́run ọ̀wá tó àwa mọ́ ó ní ká lè máa rántí ẹ̀ ọ̀gá oríire àìní lè jọ́sìn fún ọmọ mọ́fisàdánwò fún àwọn àwọn kan ṣe ju bá ti ń ṣe ìlọ tí wọ́n ṣe bá dà ju bá ti ń ṣe ìlọ tí wọ́n tún padà ronú kó mà tí wọ́n wò wípé táwọn bá ti ń bára àwọn nu mọ́sáàsì ó yẹ kó wà wọ́n máa pọ̀ sí nígbà táwọn ti ń ṣe bá dà ipò gíga wọn ó yẹ kó ti dé ó yẹ káwọn ti ga jù báyìí lọ́lẹ́nu sẹ́ẹ̀ wọ́n jẹ́ àti ìtajẹ asílọ́hun ọ̀sọ́ pé kaga nípò àsìsílọ́hun kọ̀ sọ pé kíyàn máa lọlẹ̀ nípò gbogbo ń tọ́lọ̀ subhanahu wa bá fẹ́ kéde kọ̀kan wọ́ jẹ́ àìsílọ́hun òpé kọ́ mọ́jẹ tọ́ ipá àsílọ́hun ó lè mọ́ mú yẹn jẹ tọ́lọ̀ ni gbogbo ti ju eni to wọ́n ní ju ẹni tó dojúkọ Ọlọ́run lọ nítorí wípé gbogbo tàà rí láyé ìwúrí ayé lásán ni kọjẹ́ kankan ìlàdí fi ànẹ́bùwa Muhammad sallallahu alayhi wa sallam oní tó wá jẹ́ pélé ayé yìí tó bá wọn kankan nígbàtí wọ́n ní kí wọ́n wọ́n tó bá wọn tó tó ìyẹ́ ẹ̀fọn kan ni lọ́dọ̀ Ọlọ́run tó pàtàkì tó ìyẹ́ ẹ̀fọn kan ni mọ́sàkọ̀mí ni a

kò sí tó dáa tó yìí tọ́lọ́ ń ṣe fún wa yìí tọ́lọ́ ń bá lè jẹ́ méjèèjì ọ papọ̀ fún yàn tọ́lọ́ ń jẹ́ kí ayé kó tó papọ̀ téèyàn ní ayé tó tún ní ọ̀run kò sí tó dáa tó tọ́lẹ́sì wọ̀ sọ pé ọ̀run nìkan ní ká wá ká máa gbáyé wa yìí bí ó ṣe dáa ẹ̀sìn ọ̀sọ́ bẹ́ẹ̀ fún wa ẹ̀sìn ọ̀sọ́ pé èèyàn ṣe lówó ọ̀nà tí èèyàn fẹ́ gbà ní olọ́kẹ̀ẹ́sìn ẹ̀sìn ọ̀sọ́ pé nìkan lè yán rọ̀rọ̀ dé ti rọ̀rọ̀ dé bíbá yóò ti tó rárá gbogbo bí ọlọ́run bá gbàrọ̀ yàn lọ́rọ̀ ní tó bá ti jọ́nà halal tí è sí ọ̀nà haram tó bá jẹ́ pọ́ nìkan tó pè gbogbo ẹni kò ní sọ pé ayọ̀ sàká nígbà àwọn òdìwọ̀n owó tí sàká wọ tí ẹgbẹ́ tí èyàn bá fi ní tó tó 500,000 lọ tí ọmọ wọ́kà láàrin ọdún kan àwọn míì tó ti ń wá lówó tọ́pọ̀ tó yẹ pé lẹ́wọ̀n gbàgbé ẹ̀ tí tó fi sí tí ọ ti ẹ̀rọ onúkan tó ló ti lọ́nà míì tó wó mi fi wá ni ọlọ́rọ̀ ni ó fi hàn wípé ẹ̀sìn ọ̀sọ́ pé ti rọrọ̀ ṣùgbọ́n tó fi ń láyé pa méjèèjì pọ̀ fún kó fún láyé kó tún fún ní kíni torí wípé lábàrákọ̀lọ́hùn fi dúníyà bíládì ilé ayé tó mọ̀ nìyàn bá ní tí ọ̀sẹ́ sí ń bẹ̀ kò sí bùkún bẹ̀ ọlọ́mọ́sálá ìsànú wa adúpẹ́ fún ọlẹ́ẹ̀kan látara àánú rẹ lórí wa ààbò rẹ lórí wa ààbò ọlọ́run olóbò wa dàkókò yìí mo ti rí nínú àwọn ojú kan tó jẹ́ pé àjọ pàdé báyìí náà lẹ́sìn ó ti di ọdún

tí wọ́n kọ́ wa wọ́n rè wá àwọn ilé gbàgbé àlè torí pé táwa bá ń wọjú orí wa àti gbogbo tá a fi kéwù yìí gan a máa mú wa máa rántí àwọn tọkọ wa pọ́lọ́ lọ́fà lùbáríkà ṣiṣẹ́ wọn tá a bá wò sáwọn bàbá tí wọ́n kéwù níjọ́ ọdún táwọn bàbá mi fi kálùkùrán rẹ̀ lómi wá ń dí ló jẹ́ pé gbọ́ ọ̀rọ̀ mi tẹ bá bàbá wọ́n lè mọ́ dáwà lọ kèé sàlẹ́kù ní títorí wípọ́nà tí wọ́n gbà kéwọ́ ọ̀nà tọ́rọ́ ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n tó sì rọ náà lọ́sẹ̀ nǹkan kù fáwa tààrọ́ náà míì tó tún jẹ́ kọ̀rọ̀ tààrí fi ké látara tí wọ́n tọ́rọ ó fẹ́ pọ́ lọ́wọ́ fàlùbáríkà síṣẹ́ wọn ọsọ́dọ̀ ràn yàn fún wa láti máa ṣàdúà fún wọn mo lọ ṣe wáàsí níbìkan bóyá ní ṣẹ́yìn eré òkè ogun yẹn ni nígbà wá sẹ wá sí tọ́wọ́ ní kí bàbá àmọ́ mú lù nǹkan wọ́n sàdúrà fún wa bàbá wọn sàdúrà pé ààyè ọmọ yìí ara àwọn ọmọ tí wọ́n fi àlìjànú kéwúrè àlìjànú lọ́jọ́ lójú wọn torí wọ́n wo ojú orí péjò láàbì eléyìí tí ń sọ̀rọ̀ yìí tí mú àyà kan lókè àdísì kan sálẹ̀ eléyìí níbi eléyìí báyìí ogbó ní bàbá wò lọ pé tí èyí ó fi mọ̀ báyìí àlìjànú ní ọjà kó fi àlìjànú lè kéwì ìtọ́jọ́ lójú wọn nu torí wọ́n wo wàhálà táwọn ṣe lánàá kí wọ́n tó rí ẹnu wọn bá tí wọ́n rí mú ṣùgbọ́n gbogbo bàbá yìí àwọn lọ́lọ́run kẹ́ lọ́pàá àlùbáríkà sí ronú àti rorí wọn ẹ̀rì pé ń jọ wà ní iṣẹ́ lá orí kéw nítorí pé kéèyàn tó lè mọ wàhálà ní ẹwọ́n ní ìsìn ọ̀dà bí gbà wípá wà gan gbọ̀dọ̀ kan kéw ní bíbà yìí ti pa láàrin oṣù mẹ́ta àbí mélòó kan tí èyàn bá fi wákàtí kan lẹ̀ lójúmọ́ kan yóò lè kékùrá ìtàwọn bàbá tẹ́ pé kó tó lè dákà nígbà bá fi alẹ́bọ̀ tó ní wọ́sẹ̀ lókè níjà ó lè jẹ́lẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ní ó fi máa fọwọ́tọ̀ tí ó gbójú wà láà tí ó ti àdísì kan ti kan Buhari ìkan ti Mùsùlùmù ìkan ti gbá ìkan tàwọn ọmọ ti kan kí wọ́n tó kọ alùkùránù gan tán wàhálà ni mo fi léhùn kí àwọn bàbá aláwọ́ fi máa sàdúwà fún wọn púpọ̀ látara asẹ́ wọn mo ní bàbá kan nígbà mo ń kírun fún wọn bàbá wa kẹ́kẹ́ wọ́n ti kó láyé mo fi dákan èmi sábà dákan wọ́n sọ fún mi níjọ́ kan pé ọmọ mi pé èmi náà kéwù mo ní èmi náà rí lára yípo ẹmọ kùránù káà wọ́n là ń ké dáadáa wọ́n ni tó jáwọ̀ sálé kéwù wọ́n làwọn sáńbẹ̀ ni àwọn lọ kọ́ sí àgbẹ̀dẹ mo ní kí ló dé bàbá wọ́n ní àwọn ti gbà pé gbogbo táwọn bá ti kàánú kéwú ọ̀rọ̀ ọlọ́run wọ́n láti kálù kùránù tán táwọn tó ti bọ́ sínú ìlìmí kí ni ìlìmí tí bàbá náà ìtumọ̀ ìlìmí ni pé ẹni tí ti ń kọ́ ìmà wọ́n láwọn bá mẹ́ tó ní àyátúbìlá ìsẹ̀mí tí ò lówó lọ ìsẹ̀mí yẹpẹrẹ àwọn wò pé àbá àti kọ́ àwọn kéwú yọ́ ẹ̀sẹ̀ fọwọ́ hàn kùránù tó hàn tán àwọn òkìrí ẹ̀lọ lágùn àwọn òkìrí ẹ̀lọ ògbúrò gbà owó tàà bá múdé ní àfọ́ òfin jẹun àwọn àwọn òpin mọ́lá wọ́n ti á lówó isemi. ẹwọ gbogbo bí nǹkan òsèré ìgbà náà ni mo kìdé bẹ́ẹ̀ kọ́lọ̀nkọ́ san gbogbo àwọn bàbá yìí kọ́ bá ní san wọ́n lẹ́sẹ̀ dáadáa ó wa gbà tí ọlọ́run fún ní sí àlùbáríkà yìí tí àwa ń polongo kiri tó fún wọn ṣe sama àtúnṣe kalwalid muhammad àbí ọlọ́run fún bàbá ọlọ́run bá ní lékún kẹrẹ fún wa bá ní ṣe àforíjì fún wa gbogbo ibi tí wọ́n kù sí gbogbo ibi tí wọ́n bá kù sí wọlé ìta tún ṣe iná pé ara àṣekú wọn ni ọlọ́run bá ní sàmójúkò fún wa ọlá àti tóbi ọlọ́run bí mo ti ṣe fún wa mo ṣe fún gbogbo àwọn àlùfáà wa àtọ́jà àfáà fáwọn náà tọ́jẹ́ sí wípé mímọ̀ ma àwọn la ma àwọn tọ́jà àfáà wọn gbogbo wọn pátá ni mo ṣàdúrà fún tí wọ́n ti bá àlìkẹ́ àmọ́ ọlọ́run àti gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ ẹ̀sìn lásìkò tí wọ́n wà tí wọ́n jọ polongo ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sí ìmàlùkùránù kù fún wa ọlọ́run bá ní kẹ́ni kọ̀ọ̀kan wọn bá ní dáríjì wọn àwọn tó wá sẹ́kù tí wọ́n tún jẹ́ àfáà fún wa ọlọ́run dákun jẹ́gùnlẹ̀ tí wọn náà dá àwa náà ọlọ́run sì wá ní irinṣẹ́ ẹ̀sìn o má sì wá ní irinṣẹ́ ẹ̀sẹ̀ o mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi ó bẹ̀rẹ̀ látòrí mọ́mọ́ wa tí wọ́n kí irun fún wa àpadà sí aburú òní tọ́sí o ọba tó lò yín sójú ọ̀nà dáadáa ọlọ́run má jẹ́ kẹ́ má padà sí aburú ó fi wá kárí ẹnì kọ̀ọ̀kan wa náà tí àjẹ́ lé ọlọ́run ọ̀pá yín mẹ́bàá kọ̀kalẹ̀ báyìí tá a máa sọ̀kalẹ̀ wá kírun bẹ́ẹ̀ àpàlé ọlọ́run láyúnnù àwa náà àwa tún ilé ọlọ́run àjọ ọmọ sunkún bóhun rí ìyàn tí ó kírun ní ohun gbogbo ibi tí ọ̀ràn ti ń dùn ẹnìkọ̀ọ̀kan wa náà ọlọ́run àbíọ́ mọ́sàlẹ̀ ìránṣẹ́ ìdùnnú sẹ́nìkọ̀ọ̀kan wa ọlá àti tóbi ọlọ́run pòun tí ṣèbànújẹ́ ọlọ́run kó ònú sẹ̀mí wà ọlá àti tóbi ọlọ́run ọmọ ìyá mi afá Fahim albarka náà máa pọ̀ ọlá àti tóbi káwọn ìyá wa náà láàyè ibi tí wọ́n wà ògbòrò tọ́lọ́n ṣe fẹ́nu kọ̀kan yí ọlọ́run níjọba jẹ́ ọlá haula wala quwwata ah, nípa pàpà jùlọ mọ̀ káwọn ọmọ ìyá tí wọ́n ṣe akitiyan tí mo fi dé ibi torí ẹmbà ti jọma kí ó tí àwọn àfá ránṣẹ́ kiri ó ṣòro bẹ̀ sẹ́mi téèyàn bá fi pè mí tí mo fi wá ẹ̀kí àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn wàhálà tí ọ̀pọ̀ ni wọ́n máa ń ṣe kódà tí mo fi débì ní sáà ẹni tí ó rí wọ́n máa ń pè mí ni ní ti torí pé martin se kan lọ́wọ́ tó pé o tún wá sílé mo lè ti gbàgbé tí mo ti ṣe àdéhùn rẹ̀ òun ní máa fa ọlọ́run bá mi san gbogbo ẹ̀yàn ọmọ tẹ́ ṣe kùn kárí ẹ̀ tí mo fi láǹfààní àfitiwá kópa ọlọ́run fi kàkọ́lẹ̀ ládá fẹ́ni kọ̀ọ̀kan wa àwọn ni wá sọ léèrè mo wò pé kí la fẹ́ jẹ léèrè nú ẹ̀ a bá fẹ́ sọ ṣùgbọ́n mo rí pásìkò tá a wà yìí àsìkò tí ọ̀rọ̀ òṣèlú ń lọ ní láwùjọ ni bí ọ̀rọ̀ òṣèlú bá sì ń lọ láwùjọ ó yẹ kí a mojú tí Islam fi wò ó kò sí tó burú mẹ́ nítìtorí ìpele ayé ni wọ́n ti ṣòṣèlú bàbá sì ń sọ̀rọ̀ òṣèlú ìṣèlú kìí ṣe ohun tá a lè gbé jìnà ohun tá a lè fi gbé jìnà ní ọ̀nà táwọn gbà á ṣèlú lásìkò yìí pàápàá lórílẹ̀-èdè wa láfi lè mọ́ wo pé kí lọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ ọ̀nù mọ́sálásí nítorí wípé wọ́n ti gbé òṣèlú kúrò lára ẹ̀sìn wọ́n ti ya ìṣèlú kúrò lára ẹ̀sìn fún wa wọ́n ní ọ̀tọ̀ lòṣèlú ọ̀tọ̀ lẹ̀sìn nítorí ọ̀rọ̀ jàǹbá náà ni nítorí ọgbọ́n ìkóníjẹ àti tá a fẹ́ jẹ́ mbẹ̀ ní wọ́n fi sọ fún wa pé ọ̀tọ̀ ní kíni ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ti fẹ́ sọ̀rọ̀ òṣèlú ebílẹ̀ ayé náà ni nínú tó sì gbélé ayé tá a wà yìí dúró òun ni ìṣèlú wà tàbá ti wá yẹ̀ sí pò ń bẹ̀ ìṣèlú yẹn ò lè dá àfi tí nǹkan mẹ́fẹ̀ẹ̀fà tí mo fẹ́ sọ yìí tó bá pé tí ó bá ti pé ilẹ̀ ayé ò lè dúró àkọ́kọ́ ń òun ni dínú mùtàbà tílẹ̀ ayé ó bá dá àárí ẹ̀sìn nílẹ̀ ayé tọ́mọ nìyàn ọmọ tẹ̀lé ó ní òbí sígbà kan tọ́lọ̀ subhanahu wa ta'ala tó fi ọmọ nìyàn lẹ̀ lẹ́yìn ma rán nǹkan tí ó ma jẹ́ atọ́nà fún nílé ayé rẹ̀ ọlọ́wọ̀n òfin wálẹ̀ lam yakhlukuna abathan wa lam yatrukuna sudan ọlọ́wọ̀n ọ̀dá fún eré kọ̀dẹ̀ gbé wá fún ìráre bí kò ṣe wípé ọ́n ráwọn sí wa tí wọ́n ń jú wa níwé bá lé ayé wa tí ọ bá sí mọ́ wọn ní mímọ̀ tí wọ́n ń ìmọ̀ wọn látara táwọn òjísí ọlọ́run tí wọ́n mú wa ilé ayé ọmọnìyàn kò lè dúró dọ́gba tí kò bá sí ẹ̀sìn nítorí wípé inú àdámọ́tọ́lọ́ ń dọ́mọnìyàn òun ni kọ́ fẹ́ràn yòyò kọ̀wá sí tó lè mọ ẹ̀sìn nìkan òun ló lè máa jẹ́mi wá gbà kúrò níbi afẹ́ ayé kúrò níbi àdàlẹ́ ayé tí ó bá ti sí ẹ̀sìn nínú sẹ̀mí ayé ọmọnìyàn ohun tí ó padà máa ṣẹlẹ̀ nílé ayé ọmọnìyàn ní pé ilé ayé rẹ̀ ó pòlúkúmusu àwọn alágbára wọ́n máa mú àwọn ọ̀lẹ́sìn nígbàtí ó bá ti sí ẹ̀sìn tí ń darí ọmọnìyàn Ọlọ́run fi sọ fún wa nínú suratul qiyamah ọlọ́ni àyásẹ́bùlì ìsánú àyútàràkà súdà ọlọ́ni sẹ́yìn ọmọ níyà sẹ́ ń rò wípé mi ọlọ́run ọkàn dáyí ìbàgbé ń jùlẹ̀ lásán ìnírẹ̀ ẹ̀sìn kankan tí yóò ma tún lé ayé yí ilẹ̀ sẹ́bẹ̀ torí pé lé ayé yóò lè dá ti ẹ̀mí níbi adùn ayé alùkùlùbù àni a òun ni yọ ma darí ẹ̀mí kúrò níbi gbogbo èròǹgbà rẹ̀ tí ọmọnìyàn ó fi lè lágbára láti lè di in tí ń ró kúlúkúlú nú ẹ̀mí ẹ̀ láti lè darí ẹ̀ onírànà kan ló lè máa ró kúlúkúlú nú ẹ̀mí ọmọnìyàn nínú wa lè rẹni tí ó máa ronú lónìrànà ronú ṣùgbẹ́sì ni ó máa sọ mọ́rin bẹ́ kò sí tẹ́mi ò lè mọ́rùn lójúmọ́kẹ̀ nílẹ̀rọ wípé líìsìn kóhùn ó sì máa di ààrẹ gbogbo ayé ẹ̀sìn ni ó máa sọ fún wípé ogun tí èèyàn lẹ́dà láyé ọlọ́run lè jọ́dà ẹ̀mí lè sọ fún yàn wípé ọkọ̀ tí mo wó yí ọ̀nà wo lèmi náà gbà nírú ẹ̀ kò síbi tẹ́mi ò wà lè máa darí èèyàn sí àtọ́ ọba fẹ́ ni ó lè ṣe yìí ẹ̀sìn ni ó wà á máa sọ fún yẹn wípé ibi tẹ́mi ń sọ fún ọ pé kọ́ lọ kìí sọ̀nà ó kò sí bí kúlúkúlú ẹ̀mí ọmọnìyàn tí ò lè darí ẹ̀ ìdí ni lọ́lọ́run subhanahu wa ta'ala ló fi mú ẹ̀sìn wá sórílẹ̀ ayé ní àti tún orílẹ̀ ayé ọmọnìyàn ṣe masihatun abada binafi'atin hatta yasa'u ad-dinu wal khuluqu alfáà ní gbogbo àlàáfíà tọmọnìyàn lò láyé ẹmọ́ tí rò pó lè ṣe láǹfààní o gbogbo tọmọnìyàn níláyé kò lè tí ṣe láǹfààní àtẹ́yẹ sọ́hàdínù ó dìgbà tẹ́sìn ẹ̀ bá dá tẹ́sìn èyàn bá dá òní gbogbo tí èyàn níláyé òun ló lè ṣe láǹfààní wàlúkúlùkù àti wáyìyàn èyí fi yé wa wípé nínú tó lè múlé ayé ọmọnìyàn tó lè mú dúró òun lẹ̀sìn ìkẹlẹ́ elekeji òun ni sultan kọ́hì ka ní ase ìdarí àkóso kan tó jẹ́ pé ka gbogbo wa laya tó bá ní a ma ṣe nǹkan ta a gbọ́dọ̀ máa ṣe kódà ní a se nǹkan tá a tún si a láwọn kan nínú wa tí wọ́n yóò dojúrú akàmọ́ múra wa sọ ẹnu bí ìgbà tí èyàn ń ju obì tàbí súùtì sẹ́nu ní tí ó bá sí sultan kahir nítorí pẹ́nú àdámọ́ ọmọnìyàn òun ní pọ́mọ ènìyàn ó nífẹ̀ẹ́ àlìmùgá alábàwà ní àfàsà ká sọ wípé èmi sá ni mo wà lókè èmi ni mo wà lókè ọwọ́ mi nìdarí wà àlìmùgá alábàá káfà koto èmi ni mo lágbára àti fà kótó ọmọ ènìyàn fẹ́ràn mù náà fásà ká máa lé nǹkan tọwọ́ rẹ̀ tí bà kò sí tó lè mọ́mọ́ níyàn tó lè mú káwọ́kò díẹ̀ àfi kárí nǹkankan tí yóò jẹ́ mánẹ̀ tí ó jẹ́ àgàgá tí ó ohun tí ọ̀dá èyí ló fi jẹ́ sí wípé ọlọ́run fi ṣe ìmí aláṣẹ àti ìdarí bọ́yá tá a mọ̀ sí ìṣèlú ọmọnìyàn ọlọ́run subhanahu wa ta'ala ó ṣe ní ògì as-sultanu dhillullahi fil ard ìdarí tàbí ìṣèlú nílé ayé ọmọnìyàn ògì tí gbogbo èèyàn yahwi ilayhi kullu mazlum tí gbogbo ẹni tí a ń sàbòsí sí tó lè rí abẹ́ ìsásí agbésẹ̀lú kalẹ̀ láti jẹ́ ògi tàbí ìjálásẹ tàbí ìjẹ asáájú láti jẹ́ ògi fún ẹni tí wọ́n yàn jẹ láti ríbẹ̀ sásí ìnàlá tàà bá ń sọ̀rọ̀ sẹ̀lú ọ pàtàkì nílé ayé ọmọnìyàn nítorí wípé Ọlọ́hun yẹ́zẹ̀ òbí solitọ́ akthar mimma yẹ́zẹ̀ bil Qur'an ọlọ́run a máa fi agbára àwọn alágbára àwọn aláṣẹ a máa fi yí nǹkan míì padà ní nǹkan tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ń ti ò ní dọ̀la máa kánù kùránù tẹ́ǹkà ayà ó lè má yí padà àwọn èèyàn lè má ṣàyí ẹ wojú ọlọ́run subhanahu wa ta'ala tó ti sọ ayà kalẹ̀ fánàbí pé wà nábì wà síyábàká fatahir aṣọ rẹ̀ jẹ́ ọmọ ọmọ wà rújì sàfájò ìyẹ̀dọ̀tí lódì tó ti bẹ́ẹ̀ ọmọ ènìyàn wọn kò fi ọlọ́run wọn kákún ṣùgbọ́n tó bá di sátidé tó kẹ́yìn oṣù tíjọba bá lẹ́nì kankan ọgbọ́dọ̀ jáde àfikẹ́ ẹmọ́ tó lè yí ṣe ẹ̀rì pé kálùkù ó jókòó tó bá sọ ọlọ́run lọ́pàṣẹ àrù àní jókòó níbẹ̀ láti rẹ̀ tí ó níbẹ̀ láti rí mùsùlùmí náà nǹkan tí ó yí ọkọ̀ padà lásìkò tàbí tí ó sọ wípé sọ́lọ̀ ọ̀rọ̀ sí mi èyí lọ́lọ́n subhanahu wa ta'ala ló fi fi ohun tá ń pè ní ìdarí tàbí sẹ̀lú tàbí àkóso tàbí ìjẹ́ alágbára ó ṣe lórígun kan nínú àwọn orígun eléyìí tá lè fi gbélé ayé ọmọnìyàn tá lè fi gbèrò nígbàmíì wọ́n a máa sọ fún wa wípé alìmọ́mù jahir kéèyàn lásáájú kójó lójòóró asáájú wà yìí ó ń sòjòóró ọ́n darí wa lọ́nà tí ọ̀dá wọ́n ní khairu minal fitna ó lóore ká má lásáájú lọ ká má sẹ̀mínú fitna lọ kéèyàn ó ní asáájú kọ́lẹ́ni tí ń sàkóso ẹ̀ wọ́n gbà wípó lóore nínú ilé ayé ọmọnìyàn ju kéèyàn ọmọ gbé nínú fìtínà lọ asùlítọ́nù yẹ́sùd wà mọ̀ yẹ́sùlù lọ́wọ́ bí i akthar